àìlá ọmọ báwo rẹ ní gbọ́kànlé àtẹ̀rámọ́ṣẹ́ ni. ẹ kalẹ̀ gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi nílẹ̀ yorùbá ló kọ́ mi ìṣọ̀lá ló pọ̀ ọ̀làdúgbò ní ìní abẹ̀rẹ̀ ìdíje omidan yorùbá fún ìpàgọ́ gbogbo àwọn omidan káàkiri ilẹ̀ yorùbá ní ètò stars lónìí bákan náà látàná a lọ sí ààfin aláké ti ilẹ̀ gbá wọ́n dẹ̀ ti súre fún wa ó sọ pé wọ́n yóò ṣe ṣe fún wa láṣẹ òfin rẹ̀. bàbá yẹn sọ wípé tó bá di ọ̀la ìyún ọjọ́ keje fún ìpàgọ́ yìí wípé ká kó gbogbo àwọn omidan ilẹ̀ Yorùbá wá. sọ lẹ́yìn ìdí bákan náà Yorùbá Youth Summit ìpàgọ́ gbogbo ọ̀dọ́ ilẹ̀ Yorùbá eléyìí tó jẹ́ wípé tíìmù ẹ̀ jẹ́ ìpàgọ́ ẹ̀ jẹ́ àṣà ẹwà àṣà Yorùbá yóò sì tẹ̀síwájú ní ọjọ́ Friday ní first point of town ní ẹlẹ́gàndú lábẹ́òkúta hmm, káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀yin náà ẹ lè wá bá wa péjú kẹ bá wa pésẹ̀ gbogbo wa jẹjọ sí àṣà wa èdè wa àti gbogbo ohun tó jẹ mọ́ Yorùbá kó ṣáà má kó ṣe tẹ̀síwájú ẹ ṣe púpọ̀. John Devlon fiyé yìí.

This is AJ Light Entertainment TV. For more event reports, documentary, artist interview, and campus news, subscribe to our YouTube channel at AJ Light Entertainment TV and Instagram at AJ Light underscore media. Thank you.